lúùkù orí kọkàndínlógún. nígbà tí jésù dé jẹ́ríkò ó ń la ìlú náà kọjá ọkùnrin kan wà tí ó ń jẹ́ sákíù òun ni olórí agbowó òde níbẹ̀ ó sì lówó ó fẹ́ rí jésù kí ó mọ ẹni tí í ṣe ṣùgbọ́n kò lè rí nítorí ọ̀pọ̀ ènìyàn àti pé ènìyàn kúkúrú ni ó bá sáré lọ síwájú ó gun igi síkámórè kan kí ó lè rí i nítorí ọ̀nà ibẹ̀ ni Jésù yóò gbà kọjá nígbà tí Jésù dé ọ̀gángan ibẹ̀ ó gbé ojú sókè ó sọ fún un pé. Sákìù tètè sọkalẹ̀. nítorí ọ̀dọ̀ rẹ ni mo gbọ́dọ̀ dé sí lónìí. ni Sákìù bá sọ̀kalẹ̀ ó sì fi ayọ̀ gbà á lálejò nígbà àwọn ènìyàn rí i gbogbo wọn bẹ̀rẹ̀ sí í kùn sí Jésù wọn ni. lọ́dọ̀ ẹlẹ́ṣẹ̀ ni ó lọ wọ̀ sí. Sákìù bá dìde dúró ó sọ fún olúwa pé. n ó pín ààbọ̀ ohun tí mo ní fún àwọn tálákà bí mo bá sì ti fi ọ̀nà ẹ̀rú gba ohunkóhun lọ́wọ́ ẹnikẹ́ni mo ṣetán láti dá a padà ní ìlọ́po mẹ́rin. Jésù bá dá a lóhùn pé. lónìí yìí ni ìgbàlà wọ inú ilé yìí nítorí ọmọ Ábúráhámù ní Sákíù náà nítorí ọmọ ènìyàn dé láti wá àwọn tí wọ́n sọnù kiri àti láti gbà wọ́n là. bí wọ́n ti ń gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí ó tún fi òwe kan bá wọn sọ̀rọ̀ nítorí ó súnmọ́ Jerúsálẹ́mù àwọn ènìyàn sì rò pé ó tó àkókò tí ìjọba Ọlọ́run yóò farahàn nítorí náà ó sọ fún wọn pé. ọkùnrin ìjòyè pàtàkì kan lọ sí ilẹ̀ òkèèrè wọ́n fẹ́ẹ́ fi jọba níbẹ̀ kí ó sì padà wálé lẹ́yìn náà ó bá pe àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ mẹ́wàá ó fún ẹnìkọ̀ọ̀kan wọn ní owó wúrà kọ̀ọ̀kan ó ní ẹ máa lọ fi ṣòwò kí n tó dé ṣùgbọ́n àwọn ọmọ ìbílẹ̀ ibẹ̀ kórìíra rẹ̀ wọ́n bá rán ikọ̀ síwájú rẹ̀ láti lọ sọ pé àwọn kò fẹ́ kí ọkùnrin yìí jọba lórí àwọn nígbà tí ọkùnrin yìí jọba tán tí ó padà dé ó bá ránṣẹ́ pé àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ tí ó ti fún lówó kí ó bá àmọ èrè tí wọ́n ti jẹ èkìní bá dé ó ní alàgbà mo ti fi owó wúrà kan tí ó fún mi pa owó wúrà mẹ́wàá olúwa rẹ̀ wí fún un pé o ṣeun ọmọ ọ̀dọ̀ rere o ti ṣe olóòótọ́ nínú ohun kékeré mo fi ọ ṣe aláṣẹ lórí ìlú mẹ́wàá èkejì dé ó ní alàgbà mo ti fi owó wúrà rẹ pa owó wúrà márùn-ún olúwa rẹ̀ wí fún òun náà pé mo fi ọ ṣe aláṣẹ lórí ìlú márùn-ún ẹ̀ẹ̀kẹta dé ó ní alàgbà owó wúrà rẹ nìyí aṣọ ni mo fi dì í mo sì fi pamọ́ nítorí mo bẹ̀rù rẹ nítorí òǹrorò ènìyàn ni ọ́ níbi tí o kò fi nǹkan sí ni o máa ń wá a sí níbi tí o kò fúrúgbìn sí ni o ti máa ń kórè olúwa rẹ̀ wí fún un pé ọ̀rọ̀ ẹnu rẹ gan-an ni ó fi ṣe ìdájọ́ rẹ ìwọ ọmọ ọ̀dọ̀ burúkú yìí o mọ̀ pé níbi tí n kò fi nǹkan sí ni mo máa ń wá a sí. Si àti pé níbi tí n kò fúrúgbìn sí ni mo ti máa ń kórè kí ni kò jẹ́ kí ó lọ́ọ́ fi owó mi pamọ́ sí báǹkì tí o fi jẹ́ pé bí mo ti dé yìí n bá gbà á pẹ̀lú èlé ó bá sọ fún àwọn tí ó dúró níbẹ̀ pé ẹ gba owó wúrà náà ní ọwọ́ rẹ̀ kí ẹ fún ẹni tí ó ní owó wúrà mẹ́wàá wọ́n bá dá a lóhùn pé alàgbà ṣebí òun ti ní owó wúrà mẹ́wàá ó wá sọ fún wọn pé gbogbo ẹni tí ó bá ní ni a ó tún fún sí i ọwọ́ ẹni tí kò sì ní ni a ó ti gba ìbá díẹ̀ tí ó ní ní ti àwọn ọ̀tá mi wọ̀nyí àwọn tí kò fẹ́ kí n jọba ẹ mú wọn wá síhìn kí ẹ pa wọ́n lójú mi. nígbà tí jésù sọ̀rọ̀ yìí tán ó tẹ̀síwájú ó gòkè lọ sí jerúsálẹ́mù nígbà tí ó súnmọ́ ẹ̀bá bẹ́tífágè àti bẹ́tánì ní apá òkè tí à ń pè ní òkè ólífì ó rán méjì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sọ fún wọn pé. ẹ lọ sí abúlé tí ó wà ní ọ̀kánkán yìí nígbà tí ẹ bá wọ ibẹ̀ ẹ ó rí kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí wọ́n so mọ́lẹ̀ tí ẹnikẹ́ni kò gùn rí ẹ tú kí ẹ fà á wá bí ẹnikẹ́ni bá bi yín pé kí ló dé tí ẹ fi ń tú kí ẹ sọ fún un pé olúwa nílò rẹ̀ ni. àwọn tí ó ná bá lọ wọ́n rí ohun gbogbo bí ó ti sọ fún wọn nígbà tí wọ́n ń tú kẹ́tẹ́kẹ́tẹ́ náà àwọn olúwa rẹ̀ bi wọ́n pé. kí ló dé tí ẹ fi ń tú kẹ́tẹ́kẹ́tẹ́. wọ́n sọ fún wọn pé. olúwa nílò rẹ̀ ni. wọ́n wá fà á lọ sọ́dọ̀ jésù wọ́n tẹ́ ẹ̀wù wọn sórí kẹ́tẹ́kẹ́tẹ́ náà wọ́n bá gbé jésù gùn bí ó ti ń lọ wọ́n ń tẹ́ ẹ̀wù wọn sọ́nà nígbà tí ó súnmọ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ òkè ólífì ogunlọ́gọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bẹ̀rẹ̀ sí í fi ayọ̀ kígbe sókè. Okay wọ́n ń yin ọlọ́run nítorí gbogbo ńlá tí wọ́n ti rí wọ́n ń wí pé. aláàsìkò ilẹ̀ tí ó bọ̀ wọlé ọba ní òkè olúwa àlàáfíà ní ọ̀run òkò ní òkè ọ̀run. àwọn kan tí wọ́n jẹ́ Farisí tí wọ́n wà láàárín àwọn ènìyàn sọ fún un pé. olùkọ́ni bá ọmọ ẹ̀yìn rẹ wí. ó bá dá wọn lóhùn pé. mo sọ fún yín pé bí àwọn wọ̀nyí bá dákẹ́ àwọn òkúta yóò kígbe sókè. So nígbà tí wọ́n súnmọ́ etí ìlú ó wo ìlú náà ó bá bú sákún lórí rẹ̀ ó ní. ìbá ti dára tó lónìí bí o bá mọ ohun tí ó jẹ́ àlàáfíà rẹ ṣùgbọ́n ó pamọ́ fún ọ nítorí ọjọ́ ń bọ̀ tí àwọn ọ̀tá rẹ yóò gbógun tì ọ́ wọn yóò yí ọ ká wọn yóò ha ọ yípo wọn yóò wó ọ lulẹ̀ wọn yóò sì pa àwọn ènìyàn tí ó wà nínú rẹ wọn kò ní í fi òkúta kan sílẹ̀ lórí èkejì nínú rẹ nítorí o kò fura nígbà tí ọlọ́run wá bẹ̀ ọ́ wò. nígbà tí jésù wọ inú tẹ́ńpìlì ó bẹ̀rẹ̀ sí lé àwọn tí ń tajà jáde ó sọ fún wọn pé. ó wà ní àkọsílẹ̀ pé ilé àdúrà ni ilé mi ṣùgbọ́n ẹ̀yin ti sọ ọ́ di ibi tí àwọn ọlọ́ṣà ń sá pamọ́ sí. ó ń kọ́ àwọn ènìyàn nínú tẹ́ńpìlì lójoojúmọ́ àwọn olórí àlùfáà àti àwọn amòfin pẹ̀lú àtìlẹ́yìn àwọn ènìyàn pàtàkì pàtàkì ní ìlú ń wá ọ̀nà láti pa á ṣùgbọ́n wọn kò rí ọ̀nà nítorí gbogbo ènìyàn ń fi ìtara gbọ́ ọ̀rọ̀ rẹ̀